ní kálukú ayé àti dada báàbù lọ́sà lọ́sà ọ̀pọ̀ báàbù lọ́sà ọ̀pọ̀ àwọn lọ́sà ọ̀pọ̀ lọ́sà ọ̀pọ̀ fúnẹ̀ lọ lórí kọ́fù ìgbà lọ́jì. àdìbàtà ọ̀pọ̀ mílẹ̀ sípàkì. أنا المساقات ولا مساقين ìfún nǹkan lómi ìfún nǹkan lómi anábíwá sọ́ọ̀lẹ̀ tí ó sọ fáwọn jẹ́ pé àkọọ́lẹ̀ láwọn ọ̀ṣọ́lọ̀ lọ́yí náà pọ̀tà lọ́yí pọ̀tà lọ́yí káfíńkà lómi ẹ fi hàn tó ní ẹjọ́ lómi ẹ̀fún lórí ẹjọ́ òun. nínú ẹ̀fún wọn ní akọ ìdúró lórí ọlọ́ba ni wọ́n takọ́ rọ́bù hún ṣàrọ́bà tọ̀hún rọ́ sákọ̀ òfin. ìrẹ̀lẹ̀ rí tọ́nà sọ̀rọ̀ pa mọ́sá kò wáyé pé tẹ́sítọ̀ mọ́sá nìkan mi ní àyè àgbàdo mọ́sá wọn ب ا د ة الاستسقاء اسم ك م ن اني قولك اصدقي فهي م من اهم اعمالها فحاجة البشر الى قتل اكثر من غيره اني افضل من أهم اعمالها níbi tó jẹ́ tó pàtàkì nínú iṣẹ́ tí ìmọ̀ ṣẹlẹ̀ bí tápé. ẹ́ mọ́ láti àlàáfíà àjùmọ̀tì kọ́ lọ́fọ́ wọ́n yà pọ̀ ilà àbí kọ̀rọ̀ bá sọ. Yorùbá kìí. Náà. لشهادة الشجر إلى الرقي أكثر من الجيل ونيجي ونيجي لنيجي ونصنون bùkátà tó ní tí ó ní ju àwọn nǹkan rẹ lọ ìjọba gbèdé lágbára onílẹ̀ tó wà fún un àbí ìlọ pé ní iṣẹ́ tó ní yóò ṣe tó tóbi jù náà ní ìfún nǹkan ẹnu rẹ̀kẹ́tì máa fún un lọ́lẹ́ wọ́n tó bá roko sí kó mọ roko sí àti kó fún lómi ìwúlò lágbára jù ẹ̀kọ́ lè ro lẹ́yìn sí kójọ́ kílà àmì òṣìṣẹ́ kọ́mọ́ ìdíje mi kọ́mọ́ roko mọ́ tí kò padà ṣùgbọ́n fún lómi jọ́mẹ́lẹ́mẹ́lò ojoojúmọ́ ذلك أن المرأة في الجزيرة العرب الشرقية تربي منهم ní àwọn olókùnkù ilẹ̀ lárúbá oníwọ̀n mẹ́rin òjì dábàárọ̀ ilẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ wọn ní iṣẹ́ ìmọ̀ fún nǹkan lórí gbajúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ń gbé lórí ní nǹkan ronú fàáfẹ́mìdò aláìsàkó ìdí fi ń gbéra ní kama ṣe gẹ́ni kama wẹ́tì òjú ìtàkàrọ̀ فمكان خالقا يكون إلى عبادته أفهم فما كان خالقا يكون إلى عبادته أن تتسلل ما تموتك ويريد أن يدل شوية بكما فسميت بأهم بأهم وأشق بأهم وأشق عمل فيها نوافي صلى الله عليه وسلم نوافي صلى الله ìmọ̀ràn bá ní fòmì sí torí pé iṣẹ́ tí ó ṣe ní gbogbo ìdí bá ṣe èyí tó pọ̀jù náà ní kí ni ìwọ̀n mi sí ẹni tí báyàn gbé wọn ẹmọ ìmójútó ẹ̀fọ́ lóko ẹ̀fọ́ lásìkò tàwa yìí jẹ́ olóyè tó pọ̀ jù ṣé kó ọdún tún nínú ẹ̀ ló pọ̀ jù ní àbójọ tó fẹ́ gé àbí ìtí òwe tiẹ̀ owó ló pọ̀ jù jẹun kódà ní ọdún tó tó bá mójú owó wẹ̀ tì lẹ́ẹ̀mẹ́lò ẹ̀mẹ́jì kòmínú kíkò ní mọ iṣẹ́ mi ní ẹ̀sùn tó jẹ́ àhámù tó gbajúmọ̀ jù tó pàtàkì tó وتاريخ الشرع ظننت باليمين أنها دفع شجر إلى آخر ليقوم بساق الشجر ويكون يبي إن كان كتب الدين فلو مي في مو بان سكني مو بان بولو وعمل الكفار لما يحتاج إليه àti nǹkan mi tó bá tún nídìí wọ́n ti gbé kékalẹ̀ igi wọn bá kú ẹni ọrùn bá wọn bójútó kó máa wẹ́ẹ̀tì kó máa ti nǹkan mi tó bá tún nídìí gbẹgẹ bá ti sọ pé iṣẹ́ tẹ́ni yóò ti tó pọ̀ jù lẹ́ni kíni wẹ́ẹ̀tì gbèjú sí kíni mọ̀ṣáá ń àlómi lè bá bẹ̀rẹ̀ wọ́n jẹ́ pé yóò jẹ́ ìkànnì láàrin yóò jẹ́ pẹ̀kẹ̀ nínú ètò tó bá pàtàkì ìkànnì jáde. kájọ mọ̀ láàrin ara wọn tí ó sì ní níye pé ọ̀sọ̀ mẹ́jọ lè ló gba owó tó ọ̀sán bá ti délẹ̀ pàtàkì nù sáà ìrìn yóò gbèdè lórí pẹ̀lú pàtẹ́ńtéèjì ni lọ́nà yóò jọ kí lójọ rẹ̀ kí lójọ ó jẹ́ òmùdọ́ rẹ̀ wàtà àti wọ́n lásìkò sí ìjà wá ní àtọ́nà yẹ̀fọ́ ìpìlẹ̀ pé àlùmọ̀tà àkọ́ọ̀tù ètò ìsọpẹ́ yìí áfíìsì rẹ̀ lórí pé ìtọ̀tọ̀ ni áfíìsì rẹ̀ mọ́ àlẹ̀ dẹ̀lí ṣe ìtàlù ṣe orí àtúnnà ní súnlẹ̀ lẹ́yẹ wa kò sínú kíni kò sínú kíni ẹ sọ̀rọ̀ kò sínú kòránì súnlẹ̀ lẹ́yẹ wa alìṣẹ́yà àti kìyà àbáni kìyà àti kìyà orí ẹ̀jẹ̀ máa fi dárọ́ mímọ̀ sọ́ọ́dẹ̀rì alìṣẹ́yà. أنا والسنة والخلاف كسنو القرآن ṣùgbọ́n yẹ kẹ́ ọ̀tọ̀ pé ká máa fi pé ó wà ní kùránì náà tẹ́ ká látàkùn mọ́ bàá dé pé kò sínú gíní kò sínú kùránì nígbà tó tún lọ́wọ́ àánú súnà ọlọ́ni àti ọlọ́ha wọ́n ti ń rọ sùn ó tún nínú kùránì náà káyọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ ìtọ́jú kò sábàtìrì nù ọ̀rọ̀ ànẹ́bì tó sọ ó ti wá nù alukóran nínú ẹ̀ yẹbi arábìnrin kẹtọ́ bá abdullahi bin masoud nígbà tó yẹ abdullahi bin masoud ká adéṣe ẹyẹ alámìlá alẹ́ àlẹ́wà sílá wà ní sáfìlà ẹni tí ìní fi rún fún àtẹnudẹ́ bá fi yi da kwari hadisi ana kò fẹ́ ní ọmọ yàkó ó ní òun ò rí bí tí ọlọ́run ti lánàá òun ò rí nu kúránì ẹ̀bùn mọ̀tò lọ́kọ́ àwọn ọba ti ká ní ọba ti rí bẹ́ẹ̀ ká dáadáa wọ́n yìí nítorí pé ọlọ́run ọmọ àbáàkùn ọ̀rọ̀ sí fàkùnkù ọmọ ìlẹ̀ ààbùn àníkú fanìtàkùn. lánàá ìgbà tó wà fún báyìí tó bá ti ní ẹṣẹ ẹṣẹ tó bá ti ní ẹ gbọ́dọ̀ ní irú ẹ ní ìfọwọ́kọ ilé ẹ gbọ́dọ̀ ṣe. ó wá wà ní kọ̀ọ̀rán náà bí òsì bẹ́ẹ̀ ìgbàlẹ́ yẹ pé alábìrin kìí ti bí onífẹ̀ẹ́ nù tàbátọ̀dọ́ wáyé nígbà tí kúrò mọ̀ sí orí sọ yìí wọn náà wà ní ẹ̀dùn mo fẹ́ fojú rí báyìí nítorí sọ̀rọ̀ rẹ̀ àwọn afọ àtúbà tó dọ́gba tó lè tó sọ́nà kó gbà kó kó gbà kó ráàlì gẹ̀rẹ́ náà gbọ́. ẹ̀rí ẹ̀rọ ní kọ́kà tó ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ àjọ wọn náà àti wọn wọn máa ń bí pẹ̀lú kùránì ó ní ẹbí kí ni gbá máa mú ẹ̀rí súnmọ̀ gbá mú ẹ̀rí súnmọ̀ ní ẹ̀dùkú àlùkò náà àgbọ̀ súnmọ̀ ẹ̀rọ alẹ́ ìdílé ẹ̀kọ́ ìgbé bá mi lọ́wọ́ àdùkú náà طبقات صلى الله عليه وسلم ìbámu ní ìṣègbè ẹlẹ́nu ìṣẹ̀lẹ̀ tí ó gbé òkú fáwọn èèyàn pé ẹ máa gbé ẹran bá mójútó. àlejò ṣe wọn kò là fá èdè ọ̀rọ̀ ṣiṣẹ́ bákan náà àwọn àlééfà tàwa lọ́wọ́ ìgbà àjùmọ̀ ṣe fún àwọn aráàlú àkáyọ̀ àlejò fún àwọn ará Khaybar Khaybar yìí àwọn Yahudi náà wà bẹ Islam wọ bẹ ní nǹkan bí ọdún keje afọ anabi tó gba abẹ tó gba abẹ ní nǹkan bí ọdún keje lẹ́yìn ìjìra láti ògbà nǹkan níbi náà nìkéde ní Abu lọ́gbà Islam. làwọn tó wà ní abáta náà wá ànábì ní àti ahmed ló tí ó yé àádọ́bì inú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe kíni tòṣe fatu kaibar làwọn táwọn táwọn adéwà bọ̀ wáyé. kaibar di ayé àwọn mùsùlùmí àwọn nǹkan tó wá wà bẹ́ẹ̀ lànàbí bá wọn ara kaibar tó lè àkọ́jọ sápàdà pàmò wọn. ó gbọ́ wọn tó lè ṣáà pé máa yá nínú àmì ìsàlẹ̀ afọ̀bí sápẹ̀lì pẹ̀lú ìjọ pé ìjọ pé ìdí máa ń jáde lẹ́yìn tó inú èrúgbó wà á mọ̀ ìpìlẹ̀ a ní àlùkìyà tó lè jẹ́ ọ̀nà kẹta àti nínú òfin ìpìlẹ̀ káfíǹkà wí káfí ìkájọ́ nǹkan alẹ́ fi ẹ̀rí rẹ̀ náà wọlé ní ọlọ́pàá mọ́jẹ̀ mọ́tàrà wọn nǹkan mẹ́rin kan àárọ̀ àlàáfíà ìpínlẹ̀ tó wọ́n rí yẹ tààrẹ́ rí fún awari alifari wo tí ó tẹ̀lé ni tá a fẹ́ fi jọ ibẹ̀ alkiyasu ibi títí máa ń pọ̀ jù náà ni muamalat wọn lè rí kiyasu náà ìbáda kan wá mú bàdà kan wá sí kan lọ́fẹ́ fi jọ ìkẹ́ tó wá tẹ́lẹ̀ ìwọ̀n fẹ́ mọ́lúdì yẹn náà fẹ́ fi jọ ọdún léyà ni ẹ̀wọ̀n pé méjì yìí náà jọ wá ọ aṣọ náà ni àjọ àà ah, ah, ah. nínú àwọn ìbàdà kiyasu wọn a rí aṣọ a rí sáré o a wá rí àlẹ́ ìlà ìdí tó pa àkọ́kọ́ àti kejì náà pọ̀ àbí kí n dájọ́ kéèyàn máa fa gbó hmm? haram ọdún ní kùránì ọdún ní hadithi pé kéèyàn máa fa gbó a ti kìí á fẹ́ sí kí ni Àyíká yìí ní sheikh alimokebelu aluwaadati rahmatulah alayhi àwọn ìgbà pípọ̀ ti kìí àlọ́. nítorí nígbà tẹ̀sí rí asulu yìí tẹ̀ mú bọ̀ náà ẹ̀fẹ̀ fi wé asulu kan ní ayé pé nígbà tẹ̀sí rí asulu fún tó sábà ní ẹ̀fí wé sẹ̀ ẹ̀dínwó ẹ̀rí wà fún ẹ̀rí fún náà ni ẹ̀ má pé kìí asu mọ́. àbá ìgbà náà kìí asu náà sí i. ayé pé ìlà fún wọn bíi ìlà fún kí làfún bí ni ìkẹ́kẹ́ gbólóhùn tó lò tán fi ṣàlàyé lóde kíní ló yàtọ̀ síra wọn. ẹ̀rì àárẹ̀ àlẹ́ ẹ̀là àárẹ̀ bí awárí àwọn ọkùnrin ìdájọ́ sẹ́bàdé ìpínlẹ̀ èyí tẹ́rì wá fún èyí tó lè ṣẹlẹ̀ ẹ̀sẹ̀ ká kí náà lè fi jọ táàfì mọ̀ fún ẹ̀mí ẹ̀sẹ̀ ẹ̀wà wọn tó jọ ẹ̀wà kò sí di kan náà pa wọ́n pọ̀ ní tó ṣẹlẹ̀ lílé ló ṣẹlẹ̀ sí òun náà àyíkú ìdájọ́ tiẹ̀ lòun náà ni ẹ̀rẹ̀ ṣùgbọ́n káwọn lọ fi fẹ́ káwọn lọ fi fẹ́ fẹ́ kí á fi ọ̀rọ̀ sí kan kó yẹ pé rí wà fún nǹkan àwọn afáàní ńlá kẹyà afá fi èmọ́ rí dènà ibi tí náà sùn bá tó àgbáyé tó fi láti wọlé alẹ́ ìmọ̀ mọ̀ṣáfẹ́ yìí ọ̀rọ̀ àfọ̀tọ̀lá alẹ́ ó ní ìfà àyẹ̀ fàfihàn ojú dùnà sí tàmátàkà lára àhálà tàbí ìyá rẹ̀ ó ní tá a fa bá dààmú dààmú tí ò bá ní ìtòmọ́lọ́wọ́ ìyá sọ tẹ́ẹ̀lì dáadáa náà wọ́n ní kìyà ní bàbá wo kìyà sọ ètò ọ̀rọ̀ kápẹ́tọ̀ bẹ́ẹ̀kẹ́ náà ó ń bá ti ọ̀rọ̀ ìrọ̀fà àkọ́sọ ara kìyà sọ àwọn ọmọ mú alẹ́ rí láyé ní àdéhìí fánàmì sọ àwọn iṣẹ́ olórí bá ṣe gbogbo láìláì látọ̀dá kọ̀ gbogbo wọn sábà ń bọ̀ sábà ń bọ̀ àmì ìbámu adé pé wọn àbí ibú dé ìhàdé kò sọ̀dà kọ̀ kẹtẹ́rì kọ̀ọ̀kan bá súnmọ́ ìyàwó rẹ̀ yóò ṣe kí ni yóò gbalada ah. ibi náà sọ̀rọ̀ bá ti dúró nù pé ah, ẹ̀rọ ànábì ẹ̀dá kọ̀ yẹ́ sálàyé bí fún àdéhùn àyà àti àhàdúnà ṣàwátáwù fàyàkúnà láwọ̀ àjọ̀rọ̀ kẹ́nìkan kó sọmọ fáyàwó rẹ̀ yóò bá tún lẹ́tọ̀ lórí yìí tó jẹ́ pé lọ gbádùn ni aníwá ti kìyàtì pé ẹ̀yìn ní ẹ̀wò láwùwà tó a fìlẹ̀ àrọ̀ tẹ́pẹ́ ọ̀dọ̀ níyàwó ìlú lọ tí ó máa lẹ́ṣẹ̀ àbí òní lẹ́ṣẹ̀ aníwá ti kìyàtì pé tó bá ti lẹ́ṣẹ̀ bí ìyí tí ò dá tó bá gbérí bí tó dá ńkọ́ tó náà dá ẹ̀ náà dá orígun mẹ́rin àbí حتى صنع بإذن الله تعالى أن يستعد للمساقات أقرب إلى العدل أن المساقات يشوف المنزلين والحلم يدرس sai ya ba ta ta a cikin wurin biyu ne fa'ilin wani shekaru al-ma'una wal mara ẹni tó pé àwọn páàkì méjèèjì ẹni tó ní oko àtẹni tí ó gbà kó mọ bó mójútó àmì ìdílẹ́jọ kò rí pa èrè àti sọ́tẹ́jì tó bá wáyé mẹ́ kébé pẹ́ẹ́nìkan ní òkú yọ adúlù ìkẹ́soko èrè òjáde àwọn èrè mọ̀ rírọ àwọn olóògbé ẹni bèèrè láàrín àwọn yàtọ̀ tó kó jẹ́ heritage fàyẹ̀ sọ́nà àṣàjára tó sọ́nà àwọn ìlànà ìlú ìrọ̀rùn ẹgbẹ́ pẹ́ẹ́tẹ́ẹ̀dì ẹni tó lóko tó nílẹ̀ lọ́rẹ́ sí àgbàdo ìjáde òkan òun kí lọ́ọ́ ti fún owó rẹ́ńtéèjì ọ̀sán fún ta ẹ̀rọ ìpá gbàdọ̀ jáde ọ̀rẹ́ ń tiẹ̀ ní kájọ́mọ̀ ìpápọ̀ ní pé àmàlà pọ́pù tó máa bá dúró máa bá ń lójú tó kò ní máa bá ń bómi fún ní wọ́n bá ń rókó bẹ̀ pé n tó bá jọ jáde àjọ pé tí kò bá jáde ẹjọ hàn ìyẹn lọ bá wọn ṣùgbọ́n lọ́wọ́ ń tẹ̀ ẹ́ tí kò bá jáde ẹjọ lọ bá wọn pàpà yá yá tẹ̀ ètò ìjáde ìyàtọ̀ láàrin alìdáàrù alìdáàrù alìdáàrù àti kí adìsìn káṣẹ ẹlùmọ̀pàpọ̀ ní àmọ̀tẹ́lẹ̀ ẹ̀rù ọkọ̀ tẹ́lẹ̀ kọ́ àgbà ọ̀lẹ́ tí ó mọ̀ ọ́n ìgbésẹ̀ alágbàdo ń gbọ́ bí òṣìṣẹ́ o tó bá gbẹ bí òṣìṣẹ́ alágbàdo àgbàdo jáde kò jáde kí ni wọ́n ṣe ń jẹ ọgbò mo pè é sàdéhùn ni àdéhùn ni pé ìwọ dùn lẹ́ni tí ó mọ̀ sí gbogbo activities ẹ̀rí tó bá jáde àjọṣe rẹ̀. فلو الأخر من المشاهدات من المشاهدات التي يكون منها العدل بين الشيخين ẹni àgbẹ̀fà ọ̀dùn ká sọ̀rọ̀ nínú àwọn ìbáṣepọ̀ tí yẹ pé ń tó rẹ̀ jẹ́ pàdé ìlú lórí ẹ̀sùn àmì àdùn déédéé. فإن صرف الأجساد والعقل كصرف النقود التي دفع عن المدار في التجارة. أنت لو كان تقول له ó dàbí bí ẹni tó gbówó lẹ̀ fún yẹn náà ni pé máa fowó yìí sòwò tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ náà tó lóko tó wá gbẹ̀nẹ̀ kẹ́kẹ́ bí àgbẹ̀ irú ẹ̀ tí ẹ̀ apẹ̀lẹ̀ ìgbà tí kálukú padà sóko yìí ìgbẹ́ náà bẹ́ẹ̀ pé wọ́n wà gbòòrò báyọ̀ sì ní oko wọn fi yẹn síbẹ̀ tẹ́ pálágbàro ní bá a ṣe ìyẹn yàtọ̀ àbí mo náà pé nítọ̀ mo ṣe géèlè láàjọ pín kí ni yóò jẹ́ àlùmọ̀dé ìpàwọ̀ pẹ́ àlùmọ̀dọ́ rábà tẹ́nìkẹ́ gbówó lẹ̀ tẹ́nìkẹ́ ti fi ṣe òwò. wàlà áàrùn ìfàáfí kàlà áàrùn ìwádìí lẹ́yìn ẹ̀jẹ̀ ìmọ̀ràn. alẹ́ ìgbà àgbà tí ń ṣàkóso oko yìí ṣé wọ́n mi ti tí wọ́n ń ṣe kùkárì rẹ̀ ó dà gẹ́gẹ́ bíi ẹni tí ń bá wa fún tó wò. Fàwọn àdá ìlàgbá ló fi àbúrò àbúrò ṣàwàká. Wọ́n ní àlùfàfà àlùfàfà àti àlùdọ́ ọmọ méjèèjì tó tó nínú ìbánisọ̀ àjọṣepọ̀. Fàlùgbóló bẹ́ẹ̀ lọ́wọ́ tí gbóló bá tẹ̀lé tẹ́lẹ̀ bá dé bàyìnáwó máa tani ni ọ̀rọ̀yìn wàlúùdúró àyè ìsìmọ̀ sísọ méjì báyìí lọ dé kọ́ tani ni ọ̀fọ́ níkó àmì méjì ìrọ̀lẹ́ ó pọ̀ láwùjọ wa tani ni ọ̀gbọ́n tó tóbi ẹgbẹ́ tani ni dáìfà ti kó lu kòkó ẹ̀rí pọ̀ pọ̀lọpọ̀ wéko mo kọ́ bá lè jọ pé ara ẹ̀ tẹ́nu kòkó bóyá lóòótọ́ ni bóyá ní ìfẹ́ ni àbí ẹ̀kọ́ ni fún mọ́ ọmọ ìyá dáadáa tán ni sọ́fà ìyàwó ilé ẹ̀dẹ́ mi náà jẹ́ pípẹ́ ó lè dàbí ẹ̀mí sí ẹ̀ okun ni ó fà ní àti kí ni àgọ́ kan mọ́ ẹ̀mí láwọn olóko kókó àwọn olóko bí àwọn olóko ọ̀gbẹ̀gbẹ̀ ní ẹ̀dọ́ bá lóko ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ kò ìrẹ̀kọ́ lóko

olórí tó máa ń bá gbé dé nǹkan ìlú ìkẹ́kọ̀ọ́ àti dèdè wàjú àgbàfà yìí àti àtàkà ìdàkú wọn ní ìpínlẹ̀ ní nǹkan lákàmọ̀ ìbáàmọ̀ ọdún àdá alára ìlà ìyá wọn ní ilé ìyàtọ̀ ìdáhùn ọ̀sẹ̀ òkúkẹ́ ìlú òṣèlú jọmíà lè bọ́ nìyí àná àti báàbí ìdàrọ̀ torí pé ẹ̀yẹn kan fi ń wé pé ìjà rọ̀ ni wọn ojú ẹmọ wo alùmọ̀sàkọ́tì ó fẹ́ wà láàrin méjì àkán mẹ́fà sí ọ̀dọ̀ ìjà rọ̀ àkán fà sọ́dọ̀ kí ni ẹ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ ní àwọn àkáníkò bá tó lè nítorí pé mẹ́rin ní ayé ìpèsè tó jọ ìjà rà lélẹ́yìn التي يشترط فيها العلم بالعمل والأسرة أني دائما أقول من بعض بعد الشيخ إلى لم يوجد هذا وهم منه أبا إليه وهم ويا كابتن يمشي àbí كين nǹkan máa tẹ́ wọn kó máa rìn والوثاق ومثلها المزارعة من أهم المكاسب وأفضلها أن الوثاقات أفضل لبن المزارعة المزارعة من كيف سنة الأولى alùpàkọ́tù yẹn tún ní gẹ́rí ìdó àgbẹ̀dọ́ ẹni tó ti ní ìdí obì ìdí kòkó tí wọ́n rẹ̀ tí wọ́n bá mú mójútó ìfádà rẹ̀ yìí ń bẹ̀rẹ̀ ẹ̀ fresh lórí náà wọ́n ní nínú iṣẹ́ tó kára nímọ̀ nígbàgbà àpapọ̀ ọ̀rọ̀ ọ̀hánà lẹ́yìn tó bá fi ń kú lórí ọlọ́run فلم تشكله على الأمور المطلوبة من ربه والأهل ẹni ló ń dáko onídàáfúnra rẹ àbí má yẹ dáró ìta sọ yìí náà tí bá kọ́ owó lórí ọlọ́ lóde ṣe kó yẹ kó ṣe tí ó yẹ kí nǹkan wá kọjú níbi àwọn ìjọba akẹ́kọ̀ọ́ sí fọ́nà ọ̀gbẹ́gbẹ́ ìtọ́tọ́ náà abẹ́tọ̀ ara mi ẹni ìṣẹ́jú dáadáa. torí ọlọ́run yá àrùn látòlẹ́kùn látòlẹ́kùn àmọ́ àlùkùn wàlá àwòlá ìkùn àbíkẹ̀lẹ̀ láàbù kí ayé àbọ̀wọ̀ ọ̀pọ̀ tó ń bí ẹni tí ọlọ́run. gbogbo ẹni tí iṣẹ́ rẹ̀ jẹ́ tó rántí tọ́lọ́run àbí tí ìkírun lásìkò òsì nǹkan ẹdẹ ń kọ́ jù. ẹni ká má jẹ ìtọ́jú wa. ẹni tó bá ń ṣe ilé iṣẹ́ tá a tí wọ́n ṣe pẹ̀lú oṣù tí ò wá sí ẹ̀yìn lásìkò tọ́lọ́run mọ́rọ̀. bákan náà àwọn ẹ̀tọ́ ara lé tukọ́ wa ní hadithi pé káfà àwọn ìgbà yìí ní ìgbà yìí ó tó kó wọ́n ní ilé ẹ̀sẹ̀ ayé ìgbà yìí á máa rà sí i. àwọn tí ń bọ́ kó fi wọn láre bóyá kò fún wọn lówó ni àbọ̀ ní wọ́n fún wọn lọ́nà gbogbo ìkẹ́kọ̀ọ́ ló ń jẹ bóyá kò sọ àwọn ẹ̀tọ́ mi tó yẹ kó dégé ni ó fún wọn kò fún wọn ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ àbọ̀ ìjẹ̀bẹ̀ ẹ̀ tó rà àbọ̀ ìkẹ́kọ̀ọ́ kò ní tó kàn án. ẹ̀sẹ̀ nìkan lẹ́yìn wọ́n á sọ wípé iṣẹ́ ọ̀gbìn yìí iṣẹ́ oko yìí tí ìrọ̀ àdúgbò ti ẹ̀kọ́ sí tó dúró ti dáadáa tí ó gbẹ̀tọ́ ọlọ́run àtàwọn ẹ̀tọ́ míì táwọn ẹni lọ́dẹ̀ tí ó gbà lọ́wọ́ ẹ̀ nínú oṣù tó ti tó dára ọ̀sùnà tó mọ̀ ní àtúntò sábọ̀ ká ẹ̀dọ́gba wọn súnà ara wọn ìgbà tẹ̀lé ẹ̀kọ́ sọ. ọmọ ìgbà ìgbà jẹ́ àtúntò àríyìn wọ́n ní inú ẹ̀rí tó sọ ń pa ọlá tó wà fún káṣíṣẹ́ àgbẹ̀ àwọn ẹ̀rí tó ń rúnú ẹ̀rí tó wà nínú kárí àti wà nínú àbíká àti máàlì ánà ìdí ẹ̀rọ tó là pàrọ̀ lánà ìgbà tí máàlì ló ti yẹ kí ẹ̀ sọ̀rọ̀ àgbà ẹ̀rí nígbà tí ó lọ ọ̀gẹ̀dẹ̀ ló lọ́nu igi kòkó igi obìnrin igi ọmọ yìí igi àgbálùmọ̀ àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ bá rà á àwọn ẹgbẹ́ ẹgbẹ́ àgbàdo tó fi ilẹ̀ wa lọ ẹ̀pá lọ. fàyà tó ń lò láàánú tó yẹ wọn gbẹgbẹ àwòtọ́ ìlú àbáyé gbẹgbẹ àwọn ẹ̀yẹ àwògbà àbáwọ̀ ẹ̀dá àwọn ẹ̀yẹ àbá àwọn ewu orílẹ̀-èdè tí wọ́n nínú gbóngbẹ̀ àwọn òkété ìlà káàmì láwọn sọ̀dà pọ̀ àbíkó jẹ́ kó mọ jẹ́ tààrà fún àwọn gbé lè yé adámọ̀dé dàkúté pé ah! Ah! àwọn ewu orílẹ̀ wá ti gbé ẹ̀pà mọ́ retí kí ni ewu orílẹ̀ ètò ìwọ̀n bẹ́ẹ̀ pàgẹ́ bàbá kí ni wọ́n bá gbàgbé jẹ́ bàbá kí ni wọ́n ẹ bá ti dàgbà tó ẹ fún lémọ oko lẹ́mọ̀ yóò máa jẹ́ sọ́dá kan fún ẹ̀yà ayé ẹ máa ṣe kéde ẹ máa jẹ́ lọ. lọ́jọ́ bá lọ́wọ́ ṣe àǹfààní bẹ́ẹ̀ lẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ìrìn àbá fún àti owó tẹ̀lé ńlá jùlọ ní ọṣẹ ọwọ́. àti sọ́rí àbí àwọn ọba arántí. Ìwò lọ́lá jù ní iṣẹ́ ọwọ́, àwọn pẹ̀lú òkò lórí ọ̀rọ̀ kàbí. Kí náà ká sọ, kí náà kejì sọ, kí dìlẹ̀ rí sọ. Iṣẹ́ sí ẹ̀yìn oníṣẹ́ àbí? Kàkàlà gbẹ̀ ni ẹgbẹ́ ìlú pé kìíní, kátàkárà ni. Anábìnrin aláwọ̀mọ́ bára kìlẹ̀ ọmọ ti fi fi bùkú rẹ̀ náà. Kí ẹ dájú kọ́ lọ sọ bùkú lè já lọ́rọ̀kọ́ bá fàrí bárkà sí. Obìnrin náà máa fà àtàwọn dúró láàrin pé èyí tí wọ́n bá láti ìjọba ti fi aláàlì ṣe káìpé ṣe ọwọ́ ni olólọ́lá jù lọ́rọ̀ ta ni lọ́dọ̀ tiẹ̀ káìpé wò náà lọ ṣe ńlájú ẹ̀sùn pé ní ẹ̀rí tó fi mú mọ́ iṣẹ́ àgbẹ̀ pé àrínú iṣẹ́ tó láàrin pé ẹmọ yẹ kí ẹgbẹ́ ara ju àgbàdo sí lẹ́lẹ́ yìí ló wù ní àdúgbò ọdún ẹni láti ṣe bísí ẹ̀rọ ní kàtìmá fún mi gbé báyìí gbé

من الحديث ابن عمر رضي الله عنه من أن رسول الله صلى الله عليه وسلم عامل أهل الحجر بشرط ما يأخذ منها من ثمن أو ابن عمر رضي الله عنهما ابن عمر كل قول طيب. أبا كل قول طيب ابن عمر عبد الله بن عمر ọlọ́gbà àdéhùn ìwà láti wà sọ́lá. Ọba ní ilé ọ̀sán máa sọ ọ́lẹ́ta àti àkókò náà. Ẹbí àlá àlè kí náà tó lọ. Nítorí kí ni? Ó ní àpàlà ẹni ánàrà tó lọ sọ̀rọ̀ lápẹ́lá ní ìyá ọ̀sán máa sọ̀tọ̀ máa wà ní ìwà àdéhùn ìwà sọ́lá. عمل على خير nígbà tó kí ni mo káyébà sẹ́yìn mo wọ̀ àníbi àwọn àtẹ́lẹ́ pé òkú nǹkan wọn náà yóò di tani ẹ̀dá mùsùlùmí àníbi àwọn àtẹ́kọ̀ọ́ pé ó kò yá ìṣẹ́ fún mi ṣùgbọ́n nàìjíríà ìgbà àbùkálẹ̀ mi tó dé ìgbà tó ti gbà yẹn ó di di tani ẹ̀dá mùsùlùmí. torí pé yẹ̀ di ni a fi ẹ̀sìn nǹkan oko wa ẹ̀gbọ́n ẹ máa mójútó bìsáfẹ́rẹ́ máa ń sàkóso ìrẹ̀ ha pẹ̀lú pé àmọ̀ ọ̀pẹ́ ìjọba jáde ẹ̀yìn sámánì àwòká rẹ̀ nítorí àwọn àwọn nǹkan orúgbẹ́ àjọmọ̀ ọ̀pẹ́ adínà àbátọ́ ní kí ẹ bá tó ṣe pé bísínẹ́sì yìí tó bá nyá lórí àjọmọ̀ pin bóòlù ẹ̀dẹ̀ pin báwọn ẹwà àti ìdìbò àlọ́ bóòlù ẹ̀dẹ̀ pin. ẹ ẹ lélo ìgbà tó ń tẹ̀ yẹn pé àwọn ẹ̀ṣà ó nítorí wọ́n ti yan bí bísínẹ́sì tí mo ní ẹ̀mọ́dé àjọmọ̀ pin rè ní àfáàjẹ́ ìbá ti sọ́jú bá kò gbọdọ̀ síjà bọ́ nígbà tí èrè bá délẹ̀ gbá ah, kátìlẹ̀ kẹ́yìn mú un tẹ́ ẹ̀ bá sọ jù bá lọ kí náà gbọ́yé o fifty fifty ni. àwọn ah, àṣọ jù bá lọ àjọ pin pínpín tó lè tó lè jẹ́ dọ́gba rẹ̀ nù. bilẹ̀ ọ̀rọ̀. آه، لا يقول مثل هذا العرف متفق عليه لو كان هكذا لو كان هذا العرف قد سبق لهذا الشرط فيعمل به فهمتم مثلا لو كان الأكثرية أهل البلد هكذا يتعاملون بسكوت يدل على أربعين وستين آه، طرف ويأخذ أربعين وطرف آخر لو هذا كان والعرم كشرط لكن لو لم يكن هناك شرط أو عفوا عرف سابق لذلك لا لا أنا أصله أن الربع يكون مقاسما بينهم بسوية والله على لأن عرف هنا كان قد ودي شرط إيه، بوادي هذا العرف نعم ìtí àwọn afáàtọ̀ ni pé tó wájú ti wà náà sàǹkọ́ pé tẹ́ méjì bá jọ ojúṣe iye tó yẹ kó gbà mí táwò wá sọ mọ́ ìyẹn lẹ́yìn ìgbàpá àti dégéní àti sọ ṣáà fàíntùn àti pé lágbàjú ìlú gbogbo ẹni bá ti ṣiṣẹ́ yìí o tí ẹni bá ti bá ṣe nínú àṣà lùkàn iye tí mo sábà ń yóò jẹ ajẹ́ pé nígbàpá àti sọ yẹ tí ẹni tí ò bá nígbà yẹn ló tètè sọ tẹ látìkùnlẹ̀ pé yóò dá mọ̀ látàkọ́lẹ́ bí ó fi bọ́ọ̀lù ìmọ̀ tí o bá sáfà kan tí o ti kan tẹ̀kẹ́ pé àjọ mọ̀ pín bá gbọ́ ilé ẹ̀rọ ìgbẹ́ni òsì òsì ọ̀la. Náà ọ̀fẹ́ ìwáyà ẹ̀ bá sọ̀rọ̀ ìwáyà ẹ̀ bá sọ̀rọ̀ láti sọ̀rọ̀ tánú mi ní láwùjọ mẹ́rin àbúrò pé ìwáyà ẹ̀ láti sọ̀rọ̀ méjèèjì méjèèjì. Ẹ́ Now, eh? Àyọ̀dún ṣe ìgbà àkàtọ̀ Bùkálà àti Mùsùlùmí ló gbà wá. Ẹjọ́ mi wà fí ìwà ayàtọ̀ láhùnmọ̀ agbọ́dọ̀ bẹ tó ní dọ̀míọ̀. Ìwà ayà mi tó wá tó tún wà nínú sílà nínú. Wọ́n ní bàbá àbúrò àyè tó rọrùn ní á aláàyè tó àmàlà á wà láwọn ní ìfàmà nígbà tó ń gbà lọ sẹ́kọ̀ọ́rì àwọn ará sẹ́kọ̀ọ́rì tó ń gbé ìyàwó lọ bá ń pè é ń bẹ lọ́dún tó ń yọ kó àfúrufú ké àwọn nǹkan tó wà ń bẹ ní nǹkan oko ìtọ́ máa ṣe wàhálà rẹ̀ káko máa bọ́ ṣe wàhálà lórí ẹ̀ akẹ́ àlùmọ̀sà akọ́ tó ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ ní káwọn ọbẹ̀ mójútó pé ń kí ní máa ń jáde lẹ́sùn kájọ sàtúnlẹ́yìn méjì fàkọ́lá láwọn ọ̀sán náà bàtọ́lá lọ́kùnrin ọ̀sán ní ha alàdáàlì mọ̀ ẹ̀ṣẹ́ ìnà. àbí síbẹ̀ ẹ máa mójútó dìgbà tí ó bá wù wá káyìndì nǹkan yìí fàkọ́bù bí ha ẹlẹ́sìn ṣe síbẹ̀ ẹ mójútó nǹkan ṣùgbọ́n ìgbà tó wù wá wù wá wọ́n ti padà ṣẹlẹ̀ kí sáyà náà mímọ́ fúra kẹsẹ̀ ní Abubakar nígbà tó dáyé wọn fa àjìlá ọ̀pọ̀lọpọ̀ wọn rọ alẹ́ ọgbọ́n nígbà ní Khaibar òní wọn kó láyé yẹn ẹ̀yẹ orí òwúrọ̀ di mímọ́ ẹ̀wọ̀n kàmá wà ní mùsùlùmí rìwáyé ilé ìtura wa ní mùsùlùmí nìkan ẹ̀kọ́ wọn sínú Bukhari أن الرسول دفع إلى يهود خيبر داخل خيبر وأرضها nígbà táwọn ẹni gbà lò Khaybar nígbà táwọn ẹni gbà irú jẹ́ àlòwọ́nu tó fi lọ gbà yàrá ti tọ́lá ọgbà ìlú ìgbọ́dọ̀ ìlú Islam ẹ̀rí àwọn ará Khaybar wọ́n fi wọn lẹ̀ síbẹ̀ ẹ̀pẹ́ Yahudi ni wọ́n ìtìfi wọn lẹ̀ yẹn wọ́n ti wà lábẹ́ tánu jẹ́mọ́ ẹ̀mẹ́ mùsùlùmí mọ́sálà kan àtàwọn afáàmọ́ ń fàfẹ́ gbó látó sọ̀rọ̀ nílùú Islam tọ́mọ bí wọ́n máa ń sọ̀rọ̀ àwọn alákitakítí à ń kà fara àwọn yàrá kí wọ́n lọ́wọ́ discuss issue yìí kì í gbọ́ ní ìlú òdìlú kúfùrù ó ṣíṣe ọ̀nà àfàsọ àwọn ènìyàn tọ́ba ti ń pèrò nílùú kan tọ́ka lẹ́bí tó bá di wọ́n kókò yóò kóra dúró pé tọ́ba ti pèrò nílùú kan ìlú ìsìlámù àmì tọ́ba ti ń lòfin ọlọ́run ìlú ìsìlámù ẹ̀mí náà tó bá ti wà lábẹ́ àwọn mùsùlùmí ni kódà kọjá pé àkègbè rí ẹ̀rí kí ẹ̀rí sáà mọ́ adé káíbárò yìí ẹnu òkò lórí mọ́ṣálà yẹn pèlérò àwọn nàìjíríà pé ìlú kúfúrú láwà ìrún náà ń pè káàkiri alíkọ́ láti kí ni láńṣe yìí ẹwọ́n táwọn bá mi mú ní mọ́ kíkù pé àníbẹ́ tí ó bá tilẹ̀ wà lábẹ́ àwọn mùsùlùmí pàpẹ́pẹ́ kèfé náà gbé bẹ́ kẹtọ́rí pé agbára bẹ̀ àkóso bẹ̀ àwọn ni ẹni kọ́ńtúrú bẹ̀ amẹ́ríkọ́ wá ní ti gbogbo yẹn tí ń tẹ̀sí báyìí ẹ̀wọ̀n orí burúkú tó àwọn akọ́lẹ́wà lára àgbà níbi ìfún wọn síbẹ̀ wọ́n ti gbé ìjìlá bídùn wọn àti ilẹ̀ ẹ̀ máa dáko yìí lọ ọ̀kan gbogbo pẹ̀lú ta ló níjẹ̀mọ́ a mùsùlùmí tó kù ti dèlú Islam ṣùgbọ́n àwọn nǹkan tó bá ń jáde àjọyọ̀ pé alá ayé ìyá àtẹnudú ha ní àbọ̀wá lè ní pàlámù ṣàkóso sámúrì ha rẹ̀ tí wọ́n bá ń ṣe ṣiṣẹ́ ń bẹ́ àwọn nǹkan tí bá tó jáde kánà ní àfúlórí ilé ní àwọn ẹ̀rí tó wá lórí mọ́sára àtàwọn tí alìmọ̀sáfà náà nínú tí a pẹ̀lú àdéhùn ní pé jawab المفاقات والمزارعة بجزء مشاء معلوم مما يحصل من باب وثمر pé irú ìbánisẹ́ papọ̀ yìí kẹ́nìkan lọ́kọ̀ kẹ́nìkan máa mójútó fún kájọ pín rẹ̀ ìtì tó tọ̀nù. kọ́lá àti ìbí wọ́n ní lam arọ ahda min ahli al-ilm manaha min al-musaqat mutlaqan ghayra al-samin. ìkànnì àwọn afọ àwọn ọ̀rọ̀ ṣe àlèmọ́ọ̀mù tèbí àlèmọ́ọ̀mù bin hajar rahmatullahi alayhi nínú ẹlọ́rọ̀ àkọ́kọ́ ìyàwó ẹ̀kọ́ ní fatul bari ó ní owó rápá tó ní alùpàkọ́tù yìí kò lọ nínú àyàfi àlèmọ́ọ̀mù àbí wàdẹ̀ nílò àdàjẹ̀wá ti há máa tàwátà ọ̀kádà ayà tàwátà ẹni ẹ̀yí tí sọ pé nǹkan yìí tó gan ọ̀gá ẹ̀dí tàwátù ẹ̀sùn ọ̀pẹ́ tí àwọn àfárágbé bá ní nǹkan mùtàwátì rẹ̀ ni pé tó wá lọ́pọ̀ yántẹ́rẹ́rẹ́ sáyẹn púpọ̀ gbà wá àbí ó tẹ̀ fẹ́ di àtàwátù ó fẹ́ di mùtàwátù rẹ̀ anáwó sáàtọ̀ àgbà ìbàrí mi nàfíìlì àìlà sàrfẹ́yìn aláṣàrò pẹ̀lú pé kínágbà wa sọ́pọ̀lọpọ̀ gbà wá òní pé àwọn ọ̀sánlá nígbà tó gbé àmì káíbà ó bá àwọn ará káíbà pàdé òpin kàmá mójútó àwọn àbí inú rẹ pẹ̀lú mọ́jẹ̀mọ́tà lọ sílẹ̀. وأما المزارعة فهي عندنا جائزة تبعا للمساقات لحديث خيبان أن يولي المزارعة kéye lè máa dáko ń bẹ wọn máa dáko nǹkan báyìí àjọ máa pín èrè ẹni yẹn náà tó ń tọ́jú lábá fi ti mùsàkọ́tù tàbí gbé tàbí gbé wò ẹni wà láàyè tó ń sèkò fọ́ọ̀rọ̀ ẹni kò tọ́ ká lé mùsàkọ́tù tọ́ ìgbà ní mùsàrà òfin kò tọ́ lè hadith rọ́ọ̀fù ìbùn hadith. أن النبي صلى الله عليه وسلم نهى عنها فمنع منها الإمام مالك وأبو حنيفة مطلقا أني فكرة في حديث رافي طلع لي مزارع وجاب أبي في الإمام مالك أبو حنيفة كان تنكو ترى وقال أكثر أهل العلم من الصحابة والتعليم إلى جواز هذا لسائر الحديث وعليه جمهور المحدثين فالجمهور جلت أول الصحابة والتعليم ثم قيل المصافة المصافات والنزارة لتطن وقلوا قلوا قال الحديث ولنتمام منه غير الحديث أنه لا يشترط أن يكون البصر يشترط أن يكون الوضع من رب العرش في المزارعة وني توقع في داكو àdìsí tá a gbèrè pé kò jẹ́ kó jẹ́ pé nígbà tá a ti bá dàpọ̀ tẹ́nìkan ní ibi tá a ti mọ̀ dàpọ̀ tẹ́nìkan mọ̀ dàpọ̀ kò jẹ́ kó jẹ́ pé ẹni tó nílẹ̀ ní òmù kiri wa níta gbè wá kágbá mi yìí. ẹ̀rù pé ní alimusakọ́t nǹkan tí gbèsè wà mẹ́tẹ́lẹ̀ ọ̀rẹ́ dí àbí ta ló ní ayọ̀ ọkọ̀ ilé ẹgbẹ́ náà lò lọ nílẹ̀ ọlọ́dà múlẹ̀ tí wọ́n ní lóṣù wá sí ilé táfi máa gbìn kan síbẹ̀ èlò ní wàhálà tiẹ̀ wàhálà wa ń bẹ́ gbà mí sẹ́kọ̀ ibi tẹ́tí fẹ́ gbìn kan irú èkó ìtìlẹ̀ wọn ni tọ́sí wọn pọ̀ lè ṣe kíni ọ̀ lè ra lẹ̀ tọ́sí wọn pé ní tú lọ sí tọ́ fẹ́ lè sẹ́ni tí ì bá tó bá fi kọ́lé ní etí wọn gbà ní kíni lọ́dún ọ̀nà ní ní nǹkan kóra tó bá ti ń dáko ńbẹ o nínú ẹ̀dín tí ìdílé tí mìíràn lè rí ti bá kọ́lé èyí tí ò bá tiẹ̀ tó ìlú mọ̀ ẹ̀rú ń bẹ̀. ok ìtaní ó máa mú àgbàdo tá a gbìn síbẹ̀ wá ẹni kò sọ́dọ̀ ẹni tí ò ti lè wá ó lè wá lọ́dọ̀ ẹni tí ó nílẹ̀ ó sì lè wá lọ́dọ̀ ẹni tó fẹ́ máa tó fẹ́ máa gbìn. أني ní إذا علم نصيب العامل إذا علم نصيب العامل amil nígbà tó bá ti mọ ìpín ẹni tó fẹ́ ṣiṣẹ́ wọ́n hmm? ní agna anzikiri nasibul sahibul arq wa shajar wọ́n ní ìyẹn ó ti lọ́rọ̀ kọjá ká mọ̀ ẹni tó nílẹ̀ abẹ́ni tó ní igi káyipẹ́ àlùsà àkọ́ọ̀tù tó di tiwa mẹ́rin ẹni tó náà mọ̀ ẹ́dá kọ́ pé èmi mọ̀ gba forty percent o fẹ́kẹ́ ká tó máa di pé ẹni tó nílẹ̀ iye tó gbà ni mo èlò lókun tó gbà. wọ́n ní bákan náà jàwáàbù jáàmù kí báyìí náà lè mọ̀sà àkọ́ọ̀tù wà lè mọ̀sà àti fi ìbùsánì ẹgbẹ́ kejì nínú ọgbà kan náà ni ó tán àti gbìnkan sí ya gbìnkan náà síbẹ̀ ẹgbẹ́ kí ló bẹ̀rẹ̀ láàrin ẹ́ ẹlùmùsàkọ́ lakin ẹlùmùsàrà méjèèjì ló ṣẹlẹ̀ bí an yìí tọ́ba mójútó tẹ̀sán bá so àfẹ́ntẹ̀jì báyìí tẹ̀ báyìí tẹ̀ mí ẹ̀rí àti pé ilẹ̀ tó túkù yìí náà wọ́n bá gbìn kẹ́sí gbìn kẹ́sí tó náà bá tún léso iye báyìí tẹ̀ iye báyìí tẹ̀ tẹ̀ mí náà. bákan náà jawaabi mu'amalat al-kuffar bil-filaha wat-tijarati wal-muqawalat 'ala al-binaa'i was-sanaa'i wa nahwi dhalika min anwaa'i al-mu'amalat tába kékeré se níbi àlùfẹ́lá níbi iṣẹ́ àgbẹ̀ pé oko yín tẹ́ tí ẹ̀ ní ní òǹdóǹ ta ní mójútó fún yìí bàbá pọ́ọ̀lù ni ó yẹ kẹ́ ṣe mọ̀kàn táwọn kò fáàrù pé ẹ̀rìn ẹ̀kọ́ ni àwọn ẹ̀sìn lè bá wọn ṣe bàbá pọ́ọ̀lù ní ẹ̀rí àbíta ní bọ́ mójútó kòrè kírístófà ní kí wọ́n ló jẹ́ tọ̀ wá gbá mùsùlùmí àwọn alákàtà kíkẹ́ ẹlẹ́ pẹ̀lẹ́ kébè nítorí yìí lásán àwọn ará káíbárì tó ń bá ànábì mójútó àwọn ìkẹ́ káíbárì kí ni wọ́n kí nígbà tó lè rí gbà mí yẹn kílé tí ò bá wọn jà sálùmọ̀. iná ni wàá fi bá wọn jà. ẹ ti gbà pàwọn oúnjẹ kí ni. òfin sáré balẹ̀ ní ọjọ́ ìlú ọ̀rọ̀ tí wọ́n ti rí ìjà. alibawọn ti ìka àgbẹ̀kọ wa ti jáàrọ̀ alibawọn tajà alibawọn rajà kọ́ ló ra kó kakó lànà nítorí pé kíni torí ká ìyàwó ní kíni. ẹ̀ ń fọ ìyàwó dílówó nígbà tí èyí ò rà kí mi ò rà ẹ̀ ló gbé ràn torí pé ìyàwó dílówó ní alóra ọ̀rọ̀ sọ́lá ó bá àwọn ará kaibá sọ̀rọ̀ bákan wọn hadith pé anúbẹ̀rẹ̀ ṣẹ̀yìn lọ́dọ̀ yẹ̀wúdí kan ó sì fi déré òun rẹ̀ aṣọ ni tí wọ́n wọ̀ lójoogun ó fi dógò òfìdè kò látẹ́ra pé tí ń bá rówó sanwó àdékìní ẹ̀fọ́ akútíká adékọ́ndé ń jẹ́ mọ́ ọ̀rọ̀ hànú náà bí ànábì ò tí ì sanwó tó ekú sallallahu alaihi wasallam kí lànà bí ó ti mú bá ṣe ti dárò ó bá tó wọ́pọ̀. sínú àyè wọn máa ka gbogbo ẹ̀ wọ́n lo pampasi kìíní kan báyìí wọ́n lo kọ̀ǹpútà dẹ́ẹ̀lì wọ́n lọ sí kìíní kan ẹ́ wọ́n wọ́n lò àti pàtó. àwọn ọ̀dà dúró tẹ̀ mọ́ náà ni o tẹ́sí ìrìn náà fáwọn tó sí fatiwa yìí àbí wọ́n ìtúnisíra fáwọn náà ní ká máa kà. Tabaka, I like it. Hmm? hmm? Àwọn atáyé ṣe. Wọ́n ní àwọn àtàkùnyàn nírú rẹ̀ lẹ́jọ owó ni. Ẹjọ́ pé ní òun ni tí ò fìtìnà. Tẹ aláwọ̀mọ̀ àmìtì ni máa kíní kan fìtìnà, wà ṣúrí ni máa fìtìnà. Kọ́wọ́n kú lórí fìtìnà ká. Kọ́lọ̀ ń bọ̀ nílé lórí fìtìnà náà lára lérò ìpìlọ̀ àwọn ìdábọ̀sọ́lá mọ̀ ní tó ń fi kìnnà. Alébọ̀ ẹ̀sùn. Wọ́n ni mo kọ̀ wà láti alébí kọ́ntrátì fún wọn. Kákẹ́ tó kọ́ta bá ní Mùsùlùmí, ìdíje kákọ́ fún ní Abdọ̀líyà àbí àwọn Làwíyàt, ká pìrìfẹ́ Mùsùlùmí lákọ̀ọ́kọ́ náà ni. Kò ní ìpẹ́ràn náà lè bá dé gẹ́ni, ẹ̀rìn lè tí bá yín bóyá máa ń jẹ́ kẹ́mẹ́kà ẹ̀ wá lé ayọ̀ àwọn tó fọ́nì ni pé àwọn tó múra kẹ́kẹ́ mọ́ mú Coca-Cola yìí ibi tó yẹ ti bá yẹ̀wúdí àti nẹ̀sọ́rọ́jà àwọn bá wọn sọ̀rọ̀ ìròrí ìròrí democracy musaharat ẹ̀tìfọ́mát sálóní gbogbo ìdìrọ̀bá àǹjáde tó lóní àwọn datẹ́lẹ̀ sálóní gbogbo orúurú rí tí wọ́n náà ti kọ̀ǹfẹ́sì láàrin ara wọn. èyí kan náà ga wọn sọ bí o tún ti di oṣù mélòó lọ́ǹtì. ẹ máa wo àbòsí òní gbogbo tó bá lọ́dọ̀ àwọn ọ̀tẹ́sì náà kọ́lá lè dé gíní kọ́lá lè gbá dànù ibi ẹka ti gbá èrò tó yẹ ká gbọ́dọ̀ ló gbà yẹ wọlé nǹkan jíjẹ mú mu lásán ó sọ yẹ dí gíní ẹfẹ̀ ẹ̀dẹ̀ wọ̀ àmẹ́bí mọ́ ara káíbárì ṣe ilé kò sí tó burú pàápẹ́ ní tàbẹ̀ntẹ́ ẹ̀sẹ̀ mùsùlùmí tábà dùn pọ̀ àlàájọ sọ́ra lẹ́yìn tàbá ní tí mùsùlùmí pé kágbọ́lá fún mùsùlùmí síwájú òní tí ó dáa jù ẹ̀kẹ́ lọ́wọ́ sọ́nà àtàbà tó ṣe àlékún àgbẹ̀yẹ ìṣẹ̀lẹ̀ wa tí ó fẹ̀sẹ̀ wà lẹ́yìn ọjọ́ ìtọ́tọ́ inṣàlá tààlà ní dárúkú tó ń bọ̀ á béèrè béèrè lórí ohun tí a kà í Thank you.